الحمد لله الواحد الأحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد أشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد بيده الخير وهو على كل شيء قدير وأشهد أن نبينا وحبيبنا محمدًا عبد الله ورسوله أرسله الله بالهدى وبدين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا صلى الله عليه وعلى آله وصحبه سلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله ولا يلجل الواقع قد نتسيكه أريد كفي وقوارثا أسيريا وانكسدتي باتنجة أريها نتوكي كيرين ولبا جاني تسيكه يوصاري nínú ilé ayé tá a wà yìí àyàfi kéèyàn orí àyíká nítorí pé ilé ayé téèyàn bá sọ̀rọ̀ alẹ̀ fún sísì ló máa ń ṣìyàn lọ́nà sísọnù ló máa ń sọ̀yàn nù èèyàn padà dẹni tó jáde kúrò nínú ẹ̀ láì jẹ́ kó rí nǹkan rẹ̀ mú jáde kúrò nínú ẹ̀ wọ́n kàn máa sọ pé gbogbo gbèsè ayé rẹ̀ ó fi jẹ ayékáyé ó fi jẹ gbádùn kí gbádùn ọkàn lólé ayé rẹ̀ báṣubàṣu. Olobi lọ bí òṣìṣẹ́ nítumà ó lọ bí òṣìṣẹ́ sàǹfààní níta gbàlérò pẹ̀lú pé kárí ilé ayé sá kése pé náà ní ká ṣe nǹkan tó wọn bá ṣe lẹ́tọ̀ọ́ fún wa ká ṣe léèwọ̀ fúnra wa ọlọ́run ẹlẹ́dàá wa kìí ṣe nǹkan fún yàn kéèyàn wá ṣe léèwọ̀ àyàfi téèyàn bá jẹ́ káfíìn kìí ṣe ń òun náà ní kéèyàn kọ ìkàkọ́ sí gbogbo ntọ́jà tó dùn tọ́lọ́ wọn bá ti lẹ́tọ̀ọ́ nínú ilé ayé pé ẹ máa lò ẹ máa dànfààní rẹ̀ kí wọ́n wá jẹ́ pé àwọn ntọ́jà tó dùn yẹn ó dì wọ́n á máa yàn án rárá níta àgbàlérò òun náà nínú ilé ayé yìí báyìí ẹ̀tọ́ ni fún ìwọ tó jẹ́ mùsùlùmí kí wọ́n náà jẹ gbádùn gbogbo ntọ́lọ́ sí lẹ́tọ̀ọ́. kí ọlọ́run ráńfà ní gbogbo ńtọ́lọ̀ ọmọ ẹlẹ́dàá wa tí ò ṣe ní ìwọ̀n bá bí ò ti ṣe ní mú ọkọ ìrójú dínà sẹ́sìn tí òfin ní dání tó ṣe pé ọkà gbélé ayé fúnlé máa lólé ilé ayé ọwọ́ ọmọ adẹni tó gbàgbé àti sin lọ́wọ́ ilé ayé ọmọ agbàgbé àti dúpẹ́ fọ́lọ́wọ́ ilé ayé ọmọ amálẹ̀ yára tètè lọ síbi àti sin lọ́wọ́ ilé ayé ọ̀fà wọn sẹ́yìn níbi àti ṣiṣẹ́ rí àwọn ẹni tó bá rí bẹ́ẹ̀ àwọn làwọn ẹni tó ṣe pé wọn ọ̀rá yé sá àwọn làwọn ẹni tó ṣe pé àǹfààní ilé ayé adùn rẹ̀ àsìkò péréte òun ló ń tàn wá jẹ ló ń ba tiwọn jẹ tọ̀tọ̀ wá di ọ̀tọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa. ọlọ́run ọba ń fẹ́ kémi pẹ̀lú rẹ ká súré tètè ká sì yára dáadáa níbi àti ṣe àwọn ṣe olóore àwọn ṣe ìgbàgbọ́ òdodo ká síra ká yára níbi àti ṣe àwọn ṣe eléyìí tó ní í ṣe pẹ̀lú títẹ̀ lánàbí wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ìdí ni tọ́lọ́mọ ẹlẹ́dàá wa tó fi yin àwọn ẹni tí máa ń ṣe báyìí lọ́pọ̀lọpọ̀ nínú alukur'an wọ́n ní as-sabiqun as-sabiqun ulaika àwọn ẹni tó ń wọn a máa yára gbáwájú àwọn olùyára tètè gbáwájú mẹ́lòmíì lọ́wọ́ àwọn lè yan o. ulaika humul muqarrabun àwọn làwọn ẹni tọ́lọ̀ wọn bẹ ẹlẹ́dàá wa tó máa ń súnmọ́ ọ̀dọ́ rẹ̀ kẹ́mi náà lè bá nínú àwọn eléyìí iná làásì ń ka lọ síbi àti nínú àwọn ará wájú látàrí ṣe sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́yẹ̀lẹ́dà wa tó ń sọ fún wa nínú àyà mi wọ́n ní sabiqu ila maghfiratin min rabbikum wa jannatin 'arduha ka'ardi as-sama'i wal-ard u'iddat lilladhina amanu billahi wa rusulihi ọlọ́ni ayára tètè lọ síbi àforíjì látọ̀dọ̀ Olúwa ẹlẹ́dàá yín ayára tètè. lọ síbi àti rí àlùjánnà wọ̀ àlùjánnà wọ̀ ìbú rẹ̀ kọ́dà bí ìbú sámà àti ìbú lẹ́ni níbi tí àlùjánnà fẹ̀dẹ̀ ìbú rẹ̀ kọ́dà bí ìbú sámà àti ìbú lẹ̀ wa'iddat lilladhina amanu billahi wa rusulihi gbogbo èèyàn kan ní ó jèrè àlùjánnà o gbogbo èèyàn kan ó rí àlùjánnà yìí wọ̀ àwọn ẹni tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́. wọ́n sì lè gbàgbọ́ òdodo sáwọn aránṣẹ́ rẹ̀ àwọn náà ó jèrè yí báyìí eléyìí túmọ̀ sí pé gbogbo ntí ọwọ́ ànulẹ̀ ayé tó dùn tọ́lá ń lẹ́tọ̀ pé ká rẹ̀ kò lọ́wọ́ pé kọ́ ọ má rẹ̀ ṣùgbọ́n gbogbo bó bá wù a gbìyànjú láti rí pé ohun tí wọn náà ṣe tó fi dọ̀kan nínú àwọn olóríire àwọn ẹni rí àforíjì àwọn ẹni rí àwọn ẹni tó rí gẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọbẹ ẹlẹ́dàá wa ìwọ náà gbàgbé ara rẹ o ọlọ́run tó ní sáré o ilé ọmọ ọ̀sẹ̀rọ̀ tó máa rọ bí kọ kọ́m wọ́jà nàti ní ọ̀rọ̀ ọ̀sẹ̀mẹ̀ wá tó wà lọ́ ọ̀rẹ́ dẹ́kulẹ̀ mọ̀tàkì ẹ yára lọ síbi àforíjì láti ọ̀dọ̀ olúwa ẹlẹ́dàá yín ẹ yára lọ síbi àṣírí náà wọ̀ àlùjánnà olúwa ẹlẹ́dàá yín. àlùjáná tó ṣe pé ìbú rẹ̀ ìbú sámà méjèèje ni àti ilẹ̀ apèsè lẹ́nu bí àwọn olùpáyọ̀ lọ. báwo lèmi pẹ̀lú ti ṣe jọ́ka nínú wa àfi amúra káyára kámẹ́sì bàtìkò jẹ́ kámẹ́sàrà wa jẹ́ kọ́mẹ́jà pélé ayé la tẹ̀ bàtì nǹkan tí ń bẹ́ẹ̀ nulẹ̀ ayé ọ̀nà làfàlà fún àwọn àmúrárá pẹ̀lú ibi tí wọ́n gbé wa nígbà tá a bá kú òǹbí ọ̀pọ̀ ẹ̀ máa yé wọn ọ̀dààmú fún un. ó wá nínú àdìsí anábọ Muhammad sallallahu alayhi wa sallam eléyìí tó kún igi tó fẹsẹ̀ rinlẹ̀ anábì ní badiru bil a'mali sab'an ẹ yára tètè sí àwọn iṣẹ́ ìgbàgbọ́ òdodo àwọn iṣẹ́ rí ẹ tètè jẹ́ kí iṣẹ́ rí yín ọgbà mọ́ nǹkan méje lọ́wọ́ nǹkan méje yìí amúnimẹ́lẹ̀ sísẹ́ rẹ ni amúnijẹ́kọ̀ọ́ rẹ pẹ̀sì mẹ́sísẹ́ rẹ bàtẹ́nijẹ́ ni torí ẹ̀ yára iṣẹ́ rẹ ni kẹ́ ẹ yára tẹ o hal tantazirun kí lẹ́ retí illa faqran munsiya ẹ mẹ́jẹ̀ kí oṣù burúkú tí ó ṣe ni tí mú ní ìgbàgbé ọlọ ẹ mẹ́jẹ̀ ó ṣe yín kẹ́ ẹ tó bẹ̀rẹ̀ sí ti sẹ́ẹ̀rì kẹtó bẹ̀rẹ̀ sí ní sẹ́ẹ̀tì nítorí pé o sì rọ́jú lónìí ọ̀gbà bí a rántí pípẹ́ lọ́wọ́ bá lọ gbọ́dọ̀ sùn òṣì àti máa mú yàn òṣì tí máa mú ní ìgbàgbé ọlọ́run òṣì wà tí máa sèyàn òṣì tí máa mú ní jìnnà títọ́ lọ́run tí lóṣì bá lọ sí kò sí tàbí ṣùgbọ́n wàá padà dání tó ti pọ́ gbàgbé ọlọ́run má jẹ́ kó ṣìyàn sí o kó tó di kó àrántí ọlọ́run. ọ̀rùn náà ni mo kúrò yà àbí kọjá pé ní tẹ́sí wọ oná lọ́rọ̀ ọ̀rọ̀ tó ti pé yóò bu àyà yóò bu àrí kọjá sísọ yọ̀rọ̀ bo gbogbo làákàyè rẹ kò ní sáyé ń bẹ̀ mọ́ láti rántí ọlọ́run má jẹ́ pé nǹkan yìí ló ń retí kó tó di kó ń sin lọ́wọ́ torí pé àlọ́ mi àyípadà bá dé bá látara òṣì tí ń ṣe ó lè di ọlọ́rọ̀ olówó ńlá tó pé owó rẹ̀ ọ̀pọ̀ débi pé sábàárà létí sílọ̀ yóò máa pé kó ọmọ yọ lẹ́nu kó ọmọ bọ̀ lásìkò jẹ́ àwọn ọmọ ara bá mọ sí dá àbí tí wàá retí ọ̀nà làárẹ̀ àárẹ̀ tó yẹ kó tó bá dé báyà ibà tìyànjẹ́ ni èèyàn nílè ṣe tọ́lọ́wọ́n bá má èèyàn nílè ṣe tàǹdàbì sallallahu alaihi ojú ọ̀nà tá a tàtà ní sórí rẹ èèyàn ní ìmàlánà máa èyí tá a tàtà ní sórí ibú ó lè jẹ́ pọ́lì rẹ̀ lèyàn takú sí kéde ọjọ́ pé ń tẹ́ ìrètí nù ẹ̀yin tẹ́ ẹ lálàáfíà ẹ̀kọ́ láti sin lọ́n lónìí ìgbà tí èèyàn lálàáfíà tí ọ̀bá sin lọ́n ọdọ́ ti pé lẹ́yìn àlàáfíà àárẹ̀ á máa dé láàárọ̀ ìbá dé ó lè kọjú ní èèyàn láti ṣètọ́ lọ́n ọ̀rọ̀ hàn án máa mọ̀ fún mi dà àbí tí wàá sí ìwọ ọ̀dọ́ ìwọ alágbára lọ́tọ́ gbádùn dáadáa tí àsìkò gbọ́ tó di dọ́kùjọ́ tó dání tí ò lè dá dúró tó dání tí ò lè dá tí ò lè dá jókòó tó dání tí ò lè fẹ̀yìntì ẹ̀dání tó ṣe kó lè dáná rò ṣé ń retí gbogbo tí wó ni dànù ṣé ń retí tó ṣe kó lè lo àsìkò tó alágbára ó lè lásìkò tó lálàáfíà ó lè lásìkò tó dọ́dọ̀ láti sin olúwa ẹlẹ́dàá tó fi jẹ́ pé oníkò ìdí ìyá ìgbà òwúrọ̀ lọ́wọ́ ọ̀sọ́gun ò tí ì pa tó kọ́mọ lọ jẹ́ pé ogbó tí ìgbà tẹni jẹ́ tí èjì ká lè ṣe tọ́lọ́ ló retí àwọn ọmọ àwọn ọmọ mọ̀tòmísà ìwọ́n tó jẹ́ pé àwọn láàyè lónìí tọ́ lálàáfíà tọkọ láti ṣe tọ́lọ́ ṣékú ti palẹ̀ ní mọ́kú òlókè pẹ̀ níbi tá a ti sin lọ́n ló ń retí torí pé ńgbà tá a wà lókè pẹ̀ yìí la lè sin lọ́n sábà ti lè kú òǹbì ó ti parí ó ti parí nù wọn kì í sin lọ́n nínú sáré à ń bọ́ síbọ́ sí ìjọ gbẹndàlùkìyàmù kí ló wá retí tó ń fi sọ pé kó ọmọ bọ̀ sọ̀rọ̀ ẹ̀sìn nísìn nítorí pé àti nǹkan bọ́lọ̀ ṣe àsìkò àti pé kò ì òpò náà wájú ọtọ wọn kù ń sọ pásíkò àdéhùn tó ń bá lọ́wọ́ bá ṣe pé ìgbà tó wọn bẹ̀rẹ̀ sí ní sin lọ́ọ̀nì kò tí ì pé àdéhùn ni wọ́n mà tó ṣe ìjọ òun ni wọ́n mà tí wọ́n kò láyé ìgbà ìdágbére fẹ́ni kankan òjijì ni kú máa mú yàn gbogbo ẹni tó kú lónìí wọn ò mọ̀ pé àwọn kú lónìí ọ̀gọ̀ọ̀rọ̀ wọn lọ́lọ́dẹ ọdún mẹ́ta mẹ́rin márùn mẹ́wàá ogún ọdún tóní táwọn ọmọ pọ́ni làwọn kú bẹ́ẹ̀ náà làwọn tó kú lánàá táwọn àjẹta náà yàtọ̀ ẹni tó kú lọ́la kan náà yàtọ̀ òun náà máa rò pé àwọn máa bẹ lọ láéláé nì ṣé àárẹ̀ nìkan kọ́ ni máa já kù òṣì nìkan kọ́ ni máa jẹ sábàbí kù ogbó nìkan kọ́ ni máa jẹ sábàbí kù ọmọdé kékeré tó gbádùn tó lálàáfíà tí kò ń bẹ lápá rẹ̀ tí nǹkan kò ṣe rárá rárá rárá àwọn awó tuntun ò pokù nígbà tí arúgbó kùjọ́kùjọ́ dẹ́gbẹ́ fòníkú fọláǹdé ni yóò sì tún sáré ó lè tún sọgbọ́n ọdún sí ó lè tún sọgbọ́n ọdún sí torí pé àkọọ́lẹ̀ ní kálukú ń báyìí ìwọ́tọ̀ àwọn àmọ́ àkọọ́lẹ̀ ìwọ́tọ̀ àwọn báwo ló ṣe tó báwo ló ṣe tó wọn náà lọ yẹ kó fi oríire rẹ dọ́là wọn lọ yẹ kó ọmọ sọ pé èsì ìyà níwọ̀n tó ṣe pé bí wọ́n ti ṣe sọ ni ayé òní ti torí ikú ọjọ́ tílé ayé ọ̀parẹ́ tí ọ̀parun ni ọ̀parẹ́ kìí ṣe nítorí ikú tí ẹ wọ̀ wò tá ń mọ̀ pọ̀ nbẹ̀nbẹ̀. torí ẹ̀kọ́ ọkùnrin mọ̀ lọ kí ni àrètí àbíkẹ́ jẹ́ẹ̀ òkúrọ̀ olójú kan fìtínà ńlá fún gbogbo èèyàn ẹ̀rù jẹjẹ fún gbogbo ọmọ ànábì adam sọ̀rọ̀ àrètí fẹsọ̀rọ̀ ọ̀nà ìmọ̀n yẹntọ́gbẹ̀ aburú ni dáàrí aburú dáàrí torí pásítọ̀ ìrètí wa ní ìgbà tí fitinà yìí bá dé ẹni tí o ti gbàgbọ́ tẹ́lẹ̀ tó ṣe é ti kọ́ gbàgbọ́ mọ́ndánà dajal tó máa kúrọ́ pera rẹ̀ lọ́lọ́ tí gbogbo àwọn amúnáfíà ayé àti gbogbo kẹsìrì ayé tí wọ́n máa dàtẹ̀lé lẹ́yìn wọ́n wa àti ẹ̀dúpẹ́ wọn náà ti ẹ̀wá bá wa lẹ̀ àti ìgbà yìí sí lẹ̀ ó ti ẹ̀wá bá wa. bẹ́ẹ̀ ni wọ́n àwọn ẹni tí wọ́n mọ̀ ní kèfèrí àwọn ẹni tí wọ́n mọ̀ ní abatẹnijẹ́ wọ́n ò tí ẹ̀ wọ́n ò tí ẹ̀ sàrúrú nínú ẹgbẹ̀rún gbèjì ọmọ èèyàn múmi ní nìkan ní orí tí wọ́n kọ́ sí lórí pé káfíìr kèfèrí lélẹ́yìí ṣùgbọ́n àwọn kèfèrí ayé gbogbo wọn lórí àwọn mùnàfíkì ayé wọn lórí àwọn ọ̀daràn àwọn lórí àwọn múmi ní nìkan ní orí ok ẹni tí ń pe ara rẹ̀ lọ́lọ́ tí ogun lọ́gbẹ̀yìn ó sì tún tẹ̀lé pé wọn náà lọ́lọ́ torí wọn máa bí pé kí làpẹrẹ ń tàbí dọ̀ ọmọ kọ́lọ̀ ni ọ yọ pààyà ẹni tó pààrùn yóò tún ní kó dìde yóò dìde à kí ló tún àwọn mọ̀nàdì kí o pé bẹ́ẹ̀ ni olúwa àwọn lọ́wọ́ yìí yóò mú èso yóò lọ lẹ́sẹ̀kẹsẹ̀ yóò tún ní kó máa hù lẹ́sẹ̀kẹsẹ̀ yóò hù lẹ́sẹ̀kẹsẹ̀ yóò ní kó bẹ̀rẹ̀ sí ní so lẹ́sẹ̀kẹsẹ̀ yóò bẹ̀rẹ̀ sí ní so lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n sì máa kájẹ. yóò pàṣẹ fún sọ́mà ìwọ sọ́mà ọ̀jọ̀ sọ́mà ọ̀rọ̀ ọ̀jọ̀ kí lẹ́yìn tó ń fẹ́ láti mọ̀ pé òun ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ amúnábìkì ọ̀pọ̀lọpọ̀ gbogbo wọn pátá ọgbẹ́ bẹ́ẹ̀ ni wọn náà ló luwa ẹlẹ́dàá wọn wọ́n tó ọ̀dá àwọn lòdì òun subhanallah tẹ́fì sínú àlẹ́ ń retí kẹ́ẹ́ tó gbàgbọ́ tẹ́fì sínú àyùn lẹ́yìn retí kó tó di kẹ́ẹ́ gbà fọ́nà ọ̀bẹ ẹlẹ́dàá wọn ẹ̀tẹ̀lé dànẹ́bí ìgbẹ́ndé alùpùpù sẹ́gbẹ̀ndé alùpùpù lẹ́ ń retí kótó di pé ẹgbàgbọ́ wọ́n ti àtú ẹgbẹ̀ hàn wá amọ́rù ìgbẹ́ndé alùpùpù burú jù wọn ló kóró jù subhanallah ẹ̀ máa inú ìròyìn dọ́gbẹ́ndé alùpùpù òun náà lọ́jọ́ tó ṣe pé la yanfa'u nafsan imanuha lam takun amanat min qablu aw ọjọ́ yẹn onáà lọ́jọ́ tí gbàgbọ́ kan ní sí ẹ̀mí kan láǹfààní ọba gbàgbọ́ kó tó dijọ́ gbẹ̀ǹde gbogbo gbàgbọ́ tí ọba sọ pé o yẹn kò gbogbo emiti tí o ti sàǹfààní rere lára àgbàgbọ́ rẹ̀ kó tó dijọ́ gbẹ̀ǹde kò sàǹfààní rere kan tó tún lè ṣe lára ńlá ẹnìkan kì í sọ pé náà lèmi àsìkò kan ni wọ́n lò nínú ọjọ́ yẹn láti kéde pé mo gbàgbọ́ kótó di pé tìrò kàn mí ẹnu bẹ̀rẹ̀ sí ń ṣe àwọn anáfíà rẹpẹtẹ ni kí n ṣe sùyàmù rẹpẹtẹ kí n jẹ́ni tí yọ̀yọ̀ zakat rẹpẹtẹ à ayé lọ mà ó ti parí gbogbo ẹni tí bá ti lọ wọ́n gbàgbé àgélẹ̀ ni gbogbo ẹni tí bá ti lọ wọ́n ní mẹ́ni gbogbo ẹni tí bá ti lọ wọ́n ní kówó lọ́wọ́ ọba ti lọ ti lọ nìyẹn kò sí hajj máa kò sí zakati máa kò sí suyamu máa kò sí sọláàtì máa kò sí imani kò sí tawhidi ká má tí wọ́n tún ní kò sí máa ẹ̀sìn tó ti gbélé ayé sí lọ́wọ́ àgbà. kí wọ́n ló dé tá àkókò ní sinlọ́hún sàn-án lójú méjèèjì ní òní ká má jẹ́ ọ̀rọ̀ la ẹ má jẹ́ apásìkò ṣòfò ká pásìkò ráàrì pé lọ́kùn tún padà bọ̀ ìbáṣepẹ́ wọn a máa lọ́kùn tún padà bọ̀. bí bàbá rẹ tó kú bá sì kọ ọ̀bá sì tó fún láti padà bàbá tó bí bàbá àwọn àwọn ti kú ti pẹ́ díẹ̀ ó yẹ káwọn ti padà básìkò tiwọn ọ̀bá sì pé bàbá ńlá lọ ńlọ lágbóolé yín o ó sí pé àtàkàtà ni ni tí wọn náà lọ kò sí ìtàn lábẹ́ òfin ọlọ́run ẹni tó bá ti kú ti kú kò sí ìdìde kan fún mọ́bídọ́ gbẹ̀ndàlùkìyàmù. ọ̀gá wa nabi muhammed sallallahu alaihi wa sallam ló fi ń la eléyìí ló fi ń la ayé wa nínú ẹgbàáwọ̀ ọ̀rọ̀ rẹ̀ tó kún régé ó ní ana awwalu man tanshaqqu anhu al-ardu yawma èmi ò la ẹni tí lè ọkọ̀ọ̀kọ̀ lanu fún tí ó jáde kúrò nínú ọ̀lẹ̀ lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàmù kótó ibi tó gbẹ̀ndẹ̀ kò sí olúwa rẹ̀ tí ó jáde tí ọba ní ayé àtúnwá kan wà àbí kìnnì kan já kúdà yà ọba mú wọn wà irọ́ lásán ìgbàgbọ́ àwọn kèfèrí lásán àwọn tí nǹkan kan mà lárugẹ agé gẹgẹ ẹ àkúdà yà ń bẹ ẹ bàbá yẹ ó ti ọmọ tí ń bọ̀ ọmọ ọlọ́gbọ́ ló gbé lọ́wọ́ èèyàn gbọ́ abẹ́rẹ́ rí nǹkan mẹ́ lọ́pọ̀lọpọ̀ máa rán ọmọ rẹ̀ sá ní ilé ayé tí wọ́n gbọ́ ọmọ ọwọ́ akutọ́ wa gbọ́ ọmọ lọ́wọ́ àwọn ọ̀rọ̀ burú ẹni tó bá ti kú ti kú tó àbá gbà kó fèrè ṣe mùsùlùmí ẹni tó bá ti kú ti kú kò sí ọ̀sẹ̀ jáde odidi ọ̀gbìn dàlùkìyàm eléyìí ní gbàgbọ́ tá àwọn mùsùlùmí gbogbo àwọn gbàgbọ́ yorùbá tẹ̀ kó ká gbàgbọ́ àwọn mùsùlùmí àwọn ọ̀sẹ́bọ àwọn abọ́gibọ̀ ọ̀pẹ abọ́gibọ̀ ọ̀pẹ náà láti fẹ́ ti ti gbé rọ̀ǹkà kọ̀rẹ́ nìkan mú wa àwọn àlọ́ burúkú yìí náà ni ẹ̀yin ọ̀nà pé ṣètọ́ni lágbàá ni ṣètọ́ni lágbàá láì sì kú yín ṣètọ́ni lè gbọ́rọ̀ yín wọ̀ kọ́ lọ yọ sí àwọn olólùfẹ́ yín àbí kọ́ lọ yọ sí àwọn ọ̀tá yín kọ́ lọ sọ̀rọ̀ lóhùn yín láì jẹ́ pé ẹ ti kù. táwọn ọmọ pé àwọn ọlọ́yà máa ń ṣe lọ́nà tó máa jẹ́ ọ̀dọ́ tó ń bẹ̀rẹ̀ o. èmi ọlọ́ọ̀bì kankan náà ṣètọ́ni ti gbáwọ̀ rẹ̀ wọ̀ ó ti lọ́ọ́ bẹ̀rẹ̀ kankan wò ló kọ rẹ̀. ẹ̀ máa yẹ bẹ́ẹ̀ ambos bọ́sí kò tó a ṣètọ́ni ó ní agbára kọjá àbíkẹ́ àpò àmọ́ agbára rẹ̀ sẹ́wọ̀n kankan níwájú àwọn olùgbàgbọ́ òdodo nítorí kò sí bí okùn ṣètọ́nù ti ṣẹlẹ̀ yìí tó tí àwọn amúnìní wọn ò ní fi àlòkù ọbẹ̀ tí wọn ò ní fi gé dànù. akramakumullah gbàgbọ́ mùsùlùmí nìyẹn o má tẹ̀ra rẹ dànù àyè kan tọ́lọ̀ fún wa kò ju pé ìgbésí ayé tá a wáyé lọ tóbi lè jẹ́ lọ́wọ́ àyòsí tó fi lè ṣàtúnṣe mà àyòsí tó fi lè tọrọ àforíjì mà àyòsí tó fi lè bẹ́ẹ̀ lọ́ọ̀ ma ó ti lọ ó ti lọ ni torí ẹ ẹ má jà jọ jẹ pé ọ̀kan nínú àwọn nǹkan tó burú tó bàjẹ́ yìí là ń retí ó tó di pàṣẹ tọ́lọ̀ alimami Tirmidhi rahimahullah àwọn ni wọ́n gbé ẹgbàá wáyé jáde wọ́n gbé jáde gbọ̀nà kan eléyìí tó ṣe pọ́ gúnrégé anábìyà sallallahu alaihi wasallam kìlọ̀ fún wa ká má jẹ irú owó ká má dẹrù ẹrù ilé ayé ká má dẹrù nǹkan ilé ayé ọ̀pọ̀ ẹ̀mẹ́lẹ́ wá a ti gbàgbé ọlọ́run ayé ayé ayé nìkan iná lọ̀pọ̀lọpọ̀ nù wa ńlá ń wá ọgọ́rọ́ wa àrántí ọgọ́rọ́ wa pé gbogbo pàǹtí pàǹdà ilé ayé yìí kò síbi tá a gbé lọ kò sì lè wúlò fún wa tó bá ti lọ́la gbẹ̀ǹdà kìíyàmà tá a bá ti kùnà láti lò lọ́nà anabi sallallahu alayhi wa sallam ó ń ṣépè fáwọn ẹrú ayé ó ní ta'isa abdud dinar ta'isa abdud dirham ẹn abdul qatifa in a'tiya radi wa in lam yu'ta lam yarda rawahu al-bukhari anabi sallallahu alayhi wa sallam ní orí bọ́ọ̀jẹ̀ tiẹ̀ tani. ẹrú owó wúrà orí ibùkọ́ jẹ́ tiẹ̀ tani ẹrú owó fàdákà orí ibùkọ́ jẹ́ tiẹ̀ tani ẹrú àwọn aṣọ olówó iyebíye ìyẹn ni pé nínú ilé ayé wa tá a wà yìí àwọn èèyàn kan wà tó yẹ pé ẹrú owó làwọn ẹrú owó làwọn bí lé owó lọ́tún ni wọ́n máa lé owó lọ sí òsì bí ṣe ń wá owó lọ sí jìnnàjìnnà kò tún ní fi tìtò sínú alẹ́ gbogbo ronú rẹ̀ láyé yìí gbogbo àfojúsùn rẹ̀ láyé yìí owó náà ni kò lè bẹ́ẹ̀ ní kankan sí àfi lórí owó kò lè mẹ́rin kankan lọ́tà àfi lórí owó owó owó owó ni bẹ́ẹ̀ ti lórúkẹjọ ọ̀rọ̀ owó náà ni wọ́n máa sọ. So gbogbo ọgbà owó owó owó mi àá wọ́tọ̀ wá wá tó orí kọ̀ yẹ kó kù àá gbàgbọ́ pé àfojúsùn ńlá tó nínú tọ́lọ̀ ń bá ti ṣe tọ́wọ́ rẹ bá ti bà kọ́ yẹ kó o kú torí tó bá yẹ pé tá a bá ráyé á ráyè láyé àní lọ́mọ́ni ìwọ ni kakọ́lọ́ kọ̀kọ́ ti wèrè wọ́wọ́ gbogbo wa làbá wà ń bẹ̀. ṣùgbọ́n wọ́n rí gbogbo bó wọ́n bá tilẹ̀ wù kọ́ pàtó ó kú ó filẹ̀ náà. o níbi kankan tó mú lọ ọ̀wọ́ àwọn báyìí tó ń lò bí rọ́ńdó báyìí iná ló lò tó fi lọ sọfẹ́ ọ̀sẹ̀ wà yọ ọ́ rí bùsí nítorí owó ìwọ àmẹ́ta rẹ̀ ọmọ bí yẹn ti lè jẹ́rú owó àmọ́ bó ti lè jẹ́rú dúkìá alẹ́ ayé ẹ ṣàlàyé fún wa torí ká mọ̀mọ́ sí túmọ̀ ànábì ni bí yẹn ti dẹrú owó ti dẹrú ilé ayé nì wọ́n ní sọ́mọ́ fi lè fún lówó sọ́mọ́ fi lè fún lẹ́rù ilé ayé yóò dùnnú sí ọ yóò yọ́nú sí ọ yóò mọ èèyàn ní ọ láti dọ́tò ti wà láyé ohun òréyìn rẹ bíi jẹ́rìí. tàbá wọ́ọ̀dì ẹ̀rí pẹ̀ ní wa lọ dìnnà kí ló dé gba fi kí ló dé tó abúlé nítorí pé ó rí nǹkan lé ayé gbà lọ́wọ́ rẹ̀. tí ti wá fún tí ò rí nǹkan ayé ń gbà lọ́dọ̀ tó ti yọnu sí ọ tó bá ní kó sọta lìyàn abújù láyé ìwà ọ̀pá lọ́mọ ọgbàyàwó rẹ̀ ó rí kọ́fẹ́ fún kó dínà ma àmọ́ kò ayé àìrówó ayé gbà lọ́dọ̀ rẹ yóò di òun ọlọ́jà ẹ̀yin àwọn onísìn nínú ìpèsè ayé afẹ́fi ṣàpèjúwe àwọn èèyàn ń bẹ láyìíká tí kálukú wa ń gbé tó jẹ́ pé bọ́lá ń tẹ ọwọ́ làwọn iṣẹ́ ọwọ́ tí wọ́n sì sí ọ̀mọ́lé sí kálékálé tọ́ iṣẹ́ ọwọ́ tó ọ̀rùn wọ́n àwọn ẹni nítorí pé àwọn àwùjọ tiwa wọ̀nyí iṣẹ́ táwọn èèyàn mọ̀ jù wọn náà níbi iṣẹ́ bíríkìlẹ́yà iṣẹ́ káfíńtà iná lọ́pọ̀lọpọ̀ kóra wọn sí. ọlọ́wọ́ akádàrá pé ìwọ nílẹ̀ kan ọwọ́ apẹ́ bẹ̀rẹ̀ sí ní malé sórí ilẹ̀ wọn. ó sì máa bíríkìlẹ́yà ogún ọmọ káfíńtà ọ̀gbà kò sí tàbí ṣùgbọ́n èèyàn kan náà lẹ́pẹ̀ èèyàn kan lẹ́pẹ̀ torí pé ọba ní bíríkìlẹ́yà ogún lọ́ọ́ wọ́n tó fẹ́ kọ́ ojúlé mẹ́ta tó o sì fẹ́ kàn án kọ́ rọra gbẹ́bẹ̀ pé ọ̀sẹ̀ ju lọ ẹnìkan tó o ó lè wọ́n yọ ọ́nù sí ọ yọ máa wò pé nǹkan kan ni pe títẹ̀ yìí àti pé náà àwọn èèyàn tó da jù láwùjọ ìwà ni. ọmọ ilé mọ́kàndínlógún tó kù táwọn náà mọ̀ tí náà mọ̀ wọ́n tí wọ́n ń ọ̀dọ̀ wọ́n wù àwọn òsìtọ́ wọ́n wù àwọn àmàjú wọ́n máa nàka sí ọ wọ́n sì máa lérí sí ọ bíi ipe àti ajẹmọ́tì ayó orí iṣẹ́ báwọn sí òkè àwọn sí nítorí pé kí ni ọmọ ẹ̀yà ò nítumọ̀ ọmọ ẹ̀yà ò nítumọ̀ lọ́dọ̀ aráyé tí ọba ti máa tara rẹ sí kí ni tí ọba ti máa tara rẹ rówó. A'udhu billahi minash shaitani rajim. o rí ọmọ ẹ̀yà rẹ tó ń gbé tẹ́lọ̀ ni yóò máa kaṣọ sí ọlọ́run ni yóò máa wọ́pẹ́ mi mo bá yín rán yìí tẹ bá tún wọ̀ mí èmi náà mo rán yìí tẹ bá tún wọ̀ mí a ah, bọ̀dá ta ló bá yín rán yìí télọ̀ pọ̀ láyé bí wọ́n ṣe jẹ́ télọ̀ lẹ́lòmí náà jẹ́ télọ̀ sóbì yẹ kẹ́ ẹ máa gbàsọ fẹ́ lòmí ẹ̀yin bọ̀dá mi ẹlòmí náà wọ́n bà ní ara mi àjẹ́ ah, pé bọ̀dá yìí ọ̀dà bọ̀dá bú ẹ̀bẹ̀ mi sẹ́ yọ̀ọ́ bàbá ọmọ fẹ́ tọ́ rẹ sọ ẹ̀wọ̀n tí bàdá gbé tẹ̀sí bàdá gbé wọn tẹ̀sí bàdá gbé dá. ọlọ nítorí pé kí ni kò ró lára rẹ̀ ń bẹ̀ wọn àti rí méjì tó ràn ọ ẹyọ kan tí ọ̀ràn lọ fẹ́ dá wàhálà lẹ̀ báyìí torí àwọn ẹrú ayé pọ̀ àwọn ẹni tó jẹ́ pé ayé lásán ni wọ́n mọ̀ wọ́n ti pọ̀ jù torí ẹ̀ ẹni tí ọba máa bùn lówó náà tí ì máa gbà lọ́dọ̀ rẹ̀ tí ó ṣàdúrà sílẹ̀ òkun tọba fẹ́ mọ̀ bẹ́rù owó bí èsẹ̀rù owó ìwọ jẹ́ káwọn àgbà kan tún wá kọ́ mọ́sí kọ́ bọ́ọ̀lù lọ ìwọ tó gbọ́ tó dùn ọ̀dájú pọ̀ gbọ́ kíkan tọ́ba ti jẹ́rú owó sóbílẹ̀ ayé ti ṣe rí nù jàmá Ànábì sallallahu alaihi wasallam ó ń ṣépè fún wa àwọn jọjọ ilé ayé nìkan ni wọ́n fa ni wọ́n fa là ó ní wọ́n wà máyà bẹ́ẹ̀ bá fẹ́ mà kíkẹ́ wọ́n yọnu sẹ́nìkan kó ń tì wọ́n sá máa fún wa lówó bẹ́ẹ̀ bá fẹ́ mẹni tí wọ́n bínú sí ẹ ṣe ìwádìí lọ́dọ̀ àwọn ẹni tí kì í fún wa lówó akaramakumullah ayé darí nǹkankan ni tó yẹ pé awọ abẹ àmú nǹkankan wá bẹ àtúní mú nǹkankan lọ nǹkan tá à ní mú lọ síbi kankan ó sì lè jẹ́ pé lórí rẹ̀ láti máa ṣọ̀rẹ́ ó sì lè jẹ́ pé lórí rẹ̀ láàmúra wa lọ́tà kò yẹ kó rí bẹ́ẹ̀ lópin ìgbà tí imáàní bá mi pẹ̀lú wa ó wá nínú àdìsí kan ilé ìtàn sallallahu alaihi tó ṣe kó fi hàn wá létí òfin gbogbo àwọn gidi ti ká sọ́ra ẹ̀rí pé ní ọlọ́run wa ìta bá lówó níjọ́ pọ̀lọpọ̀ nínú máa sáré wọn náà ní ká kọ́lé málé ká kọ́lé málé ká ra lẹ̀ málẹ̀ ká nílé níbí ká nílé níbòmíì wọ́n bá ti ṣe ń ròyìn pé láwọn ńláńlá bẹ́ẹ̀ àwọn èèyàn máa wò pé olówó ńlá ni ọ́ èso olówó ẹni ọ̀rá sì lówó débi pé ọmọ kọ́lé wọ́n máa pèsè olówó wọ́n kúkú lówó ilẹ̀ dá ọ̀rà àwọn ìbọn ti kọ́ kọ́lé. àdìsí wa bá yẹn rẹ rù anábì ní kullu nafaqatin yunfiquha al-'abd yu'jar 'alayha gbogbo owó kan tó bá fi lè ná ọlọ́run fún ládá lórí ẹ̀ ìlẹ́lbùnìyàn àfọwọ́tẹ́ bá ná lórí pẹ̀ǹkọ́lé subhanallah gbogbo owó tí ẹ bá ná láyé ẹ ná láti tọ́jú ara yín ẹ ná láti daṣọ sa yín lọ́rùn ẹ ná láti tọ́jú aya ẹ ná láti tọ́jú ọmọ ẹ ná láti daṣọ sí wọn lọ́rùn ẹ ná láti ra bàtà sí wọn lẹ́sẹ̀ gbogbo ẹ pátálẹ́gbà ládá lórí ẹ àyàfó tẹ̀ ń ná lórí à ń kọ́lé à ń kọ́lé à ń kọ́lé tá ń kọ́ fún kò sí ládàá lórí ẹ̀ àyàfi tó o bá gbé tó da pé mo kọ́lé ìkalẹ̀ fáwọn òrukàn kan máa gbé bẹ̀ ó ní ládàá mo kọ́lé ìkalẹ̀ pé mọ́ṣáláṣí ni káwọn ẹrú ọlọ́run máa sin lọ́nbẹ̀ wàá gba ládàá mo kọ́lé ìkalẹ̀ wíkẹ́ kọjá ẹni tó ti pọ̀ wọ́n máa fi háyà alóògùn tó ń bọ́ lọ́dọ̀ níbẹ̀ wọ́n máa fi tọ́jú àwọn ọmọ tí wọ́n máa ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn fún wa wọ́n máa gba ládàá níbẹ̀. a pé ilé lọ bíi mẹ́ẹ̀ẹ́dógún mo lé tọ́gbọ̀n ládàá ò lọ́gbà mi ládàá rọ̀ eléyìí ó dàbí pé ọ̀ ń sànù aláìn èyí ó dàbí pọ̀ gbẹ́ kànga kalẹ̀ èyí ó dàbí pọ̀ gbẹ́ bọ́ọ̀ káwọn èèyàn wá mọ omi láwọn gbogbo omi ẹ pé oríṣiríṣi àrùn oríṣiríṣi àrùn ló yọ síyàn so wà lọ gbẹ́ kànga no ó tiẹ̀ ó tiẹ̀ sátìkó ọgbẹ́gbẹ́ ọ̀hún ó tún sọ̀nà tó ń fi máa fi ẹ́ńjìnì fà ń rọrùn à ah, ládàá láéláé. sẹ́yìn lónìí nínú owó tó ń ná dànù nínú owó tó ń ná lọ́pọ̀ lásán tí ò ní túmọ̀ èló lélẹ́yìn jẹ́ tí wọ́n bá mú mi yẹn títí láéláé ládàá láéláé ńlọ́mọ̀ àgbà. gbogbo àwọn kan tí máa sẹ́kù nù jàmá yẹ́n tó gbogbo àdúgbò kọ̀ọ̀kan ilé alága méje lọ sáńkọ́ ní kíni bá kú ọmọ kó lọ kọ̀ọ̀mà kó lọ kọ́ lọ́ máa lò lọ irọ́ lásán. so torí ẹ̀ ní nínú òfin ẹ̀sìn Islam wọ́n nìkan tá a bá sì jẹ́ pé orí wa nìkan làǹfààní rẹ̀ ọ̀ma kódà kó jẹ́ pé sẹ́ẹ̀jọsìn ni ládàá rẹ̀ kì í tó àwọn nǹkan dáadáa tọ́lọ̀ ní ká ṣe téèyàn méjì mẹ́ta mẹ́rin jù bẹ́ẹ̀ lọ jàǹfààní rẹ̀ ní téèyàn púpọ̀ jàǹfààní rẹ̀ ó ní ládàá fún yàn èyí tàǹfààní rẹ̀ ma lórí ìwọ nìkan lọ. bí àpèjúwe ní ọlọ́run fún wa lówó abá lọ sí ọmúra iṣẹ́ dáadáa ni iṣẹ́ dáadáa nítorí pé dáa máa ń ṣe ọmúra lé ọmúra ọmúra lé ọmúra ọmúra lé ọmúra hajj lé hajj hajj lé hajj ọlọ́run máa fi lé òṣì jìnnà gẹ́gẹ́ bọ́lá ń ṣe máa fi ẹ̀wìrì tí máa fi lé ìdọ̀tí kò lè tó lọ́dá tẹ́ gbà tó bá jẹ́ pé ẹ ṣe nǹkan kan tó fàání rẹ̀ jẹ́ kárí kárí ilé kárí oko. bí àpótí rẹ̀ ní ìsìn mọ́ṣáláṣí lẹ kọ́lẹ̀ gbogbo ẹrú ọlọ́run wá sí lọ́nbẹ̀ ládàá yẹn pọ̀ kẹta lẹ gbé kalẹ̀ gbogbo ẹrú ọlọ́run pọ̀ mí bẹ̀ wọ́n bù wọ́n bù wọ́n bẹ̀ wọ́n bù sẹ́ńdẹ́ ẹgbàá ládàá bẹ̀ ládàá yẹn ọ̀pọ̀ ju etí ọ̀ma torí ẹ jẹ́ ká máa wo kí lèmi náà lè ṣe kí n tó lọ tí ládàá rẹ̀ tí ó máa sàn tí ládàá rẹ̀ ò ní ma lórí èmi nìkan ẹ̀yin awo àwọn ilé tá à ń sọ Ànábì sallallahu alaihi wasallam sọ pé gbogbo ń tẹ́ ẹ bá náwó sí lẹ́yìn máa gba ládàá lórí ẹ̀ yàtọ̀ sáwọn ilé tẹ̀ ń kọjọ níjọ́ tẹ́ bá kú àwọn ilé tẹ̀ kọjọ sẹ́wọ̀n káwọn ọmọ kálukó ti máa ojú sun èyí tí ọba mú kálukú ó ti máa wò pé tọ ilé tó wà ń bì báyìí kí ni kó sì jẹ́lé ẹyọ kan náà wọ́n lè tún máa jà sí yàrá yàrá ni gbogbo ẹ̀fá ọ̀kẹ́lẹ́ máa sọ yàrá tẹ̀gbẹ́ mẹ́rin torí bẹ́ẹ̀ bàbá máa jókòó sí ìkọlójú ayé wọn ẹgbọ́n ó fún un ọlọ́run ní kó tó kú. yàgbọ́n tí wọ́n fẹ́ẹ́ síta pọ̀ kalẹ̀ báwọn bá lọ gbogbo ó ti wá sí kí nípa ẹ lọ́ bá ti ọlọ́run. bẹ́ẹ̀ ni ìkàtà tó ọkọ̀ kalẹ̀ ọmọ kan sí àgbáyé àgádágodo ó pékin ó pè amámu mi máa ń gbà bàbá ẹ ti kú bàbá rẹ gbẹ fún gbogbo ayé mi ẹ wo agbára tí ẹ ti fún àwọn nǹkan ọkọ bí àtìlẹ́yìn lásán gbogbo ẹni ọlọ́run ti sàǹfààní ń bẹ̀ àmọ́ òní tẹ́kíládà èèyàn tẹ́ fẹ́rẹ̀ ọlọ́run tó gbẹ kalẹ̀ wọ́n ní tẹ́kíládà èèyàn tọ́ fẹ́rẹ̀ ọlọ́run tó kún kíláàsì yẹn kalẹ̀. àmàlẹ́ tiẹ̀ àwọn ọmọ lè gbá gàdàgodo pọ̀ gbèsè wọ́n sọ pé tọ̀ àwọn kan ọ̀fẹ́ pínpín kọ́mọ́ àjẹpé pé ní òkùnkù yà wá ẹja pa. bí ẹni kánò wọ́n ní bàbá wọn kú fi lélẹ̀ àwọn ọmọ kan wá ń sọ pé ẹja pin àwọn bọ̀dá kan sọ pé àlè pin nítorí pé àwọn ìyàwó bàbá pọ̀ fẹ́ pin torí àwọn àwọn tí wọ́n wí wíwí tí wọ́n gbọ́ ọ̀kan nínú àwọn ọmọ bá jí lóru àtó jí lóru ó sì gbé pẹtiróòlù lòun bá fi pẹtiróòlù wọ́n bá dàlù gbogbo ilé lẹ́yìn tó fi pẹtiróòlù wọ ilé tí wọ́n bá sáná sí ilé ló kúkú àlàńjà bàbá kúkú tí o sáná ní ìsìn òsìnì ọlọ́run ní káwọn ẹjọ́ wà nù lé mórí bọ́ nítorí pé ńgbà tí bẹ̀rẹ̀ sí ní jó èyí ti ka gbogbo lẹ̀ so ẹsẹ wọn lè lọ wọn sì wọn lè dáná sí mọ́ṣáláṣí bá ṣé ẹnìkan lè lọ gba amẹ́ríkà gàba nǹkan kí nígbà tí èsì kórè èèyàn dàrú torí ẹ̀ sì jẹ́ pé gbogbo ńdẹ̀ náwó sí lẹ́gbàá ládàá tó tí ò bá jẹ́ pẹ̀ náwó láti sẹ́lọ̀ yàtọ̀ báwọn ẹlẹ́jà ń kọ́ jọ kò sí ládàá kankan bẹ́ẹ̀ kò túmọ̀ sí kọ́ ọmọ kọ́lé o kọ́lé o ilé rẹ̀ kọ́ lọ kò túmọ̀ sí kọ́ dádúró má dádúró má kọ́ lọ torí pé yáyà ọ̀dà bí kọ́lé pé wọ́n lọ nílé o àmọ́ tí ọba láníyàn tó dà sílé tó tún kàn ọlọ́run ẹlẹ́dàá wa láàánú ó tún lè fún ọ ládàá lórí ẹ̀. akramakumullah anabi sallallahu alaihi wasallam ó fi ń yé wa pé ká má sọ̀rọ̀ alẹ̀ fúnlẹ̀ ayé o bàbá sọ̀rọ̀ alẹ̀ fúnlẹ̀ ayé agbára rẹ̀ torí ilé ayé máa tán ìyá jẹ ni o ayé yìí èdè àrònú pápá anábì ni kun fi dunya ka annaka gharib aw abir sabil máa gbélé ayé bí àlejò àbí arìnrìn àjò àlejò kì í jókòó síbì kan kó jókòó kọ́ nàṣẹ àlejò bá débì kan ẹ pé. ìjókòó ti ẹni tó ṣe kó lè yá lọ́la ó sì lè yá lọ́túnla kódà ó lè yá lẹ́sẹ̀kẹsẹ̀ ìjókòó rẹ̀ ni òjò. arìnrìn àjò pé ń lọ síbì kan kó wá lọ ṣe nǹkan tí ó máa tọ́ka sí pé ní lọ má àfi tó bá fẹ́ fi bẹ̀rẹ̀ bùgbé. tó bẹ́ẹ̀ náà lọ́yẹ ká wà gbogbo gbàlá máa ronú pé àyè sọ àmọ́ bí ìlà àgbà kọjá. ibi náà láti lè ṣiṣẹ́ tí ó jẹ́ arọ́ náà lọ. ẹ má jẹ́ asọ̀rọ̀ alẹ̀ fúnlẹ̀ ayé ilé ayé máa tẹ̀yàn jẹ bí arìnrìn àjò àbẹ́ni tó ṣe wípé ọjọ́ àlejò bẹ́ẹ̀ lọ yẹ ká wà nínú ilé ayé. ẹ má gbàgbé pé ọlọ́ni inna ila rabbika ruj'a sáájú ọ̀dọ̀ olúwa ẹlẹ́dàá rẹ̀ nìbò padà sí ọ nínú àyà mi inna ila rabbikal muntaha ọ̀dọ̀ Ọlọ́run lọ̀rọ̀ yín ọtàn sí ọ̀dọ̀ wa wa njẹ o ti wa láǹfààní láyé lọ́rùn ni ẹja gbajúmọ̀ njẹ o ní wúlò fún ẹja jáwọ́ mbẹ anabi sallallahu alayhi wa sallam ó ní min husni islami almar'i tarkuhu ma la ya'ni wọn bẹ nínú dáadáa ìsìláàmù èèyàn kéèyàn fi gbogbo ntí ọba kàn kéèyàn fi sílẹ̀ wọ́n ẹlẹ́dàá wa là ń bẹ̀ kọ́dà kókó fi wá mànà níta ṣe tá a fi soríire ọlọ́run fi wá ṣe kóńgẹ́ rẹ̀ ọlọ́run ẹlẹ́dàá wa má ṣe wá lẹ́ni tó ṣe yí pé ilé ayé yìí òun náà ni ó sọ̀rọ̀ alẹ́ fún tí òfin wa ní rere kankan jẹ lọ́la gbẹ̀ndà ọlọ́run dàkún ṣe wá lọ́mọ àlìjáná aqulu qawli hada wa astaghfirullaha al-azima li wa lakum fastaghfiruhu innahu huwal ghafurur rahim. الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليم كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله نرجونا فان رئيسا أدكا ما داري كي إنك متى أبيونا متى لالك نعوان كاسي أنا كوكو هنا نتولن سيلتو títí tí تي تي rẹ̀ sì fojú hàn gbangba tó sì yé wa pẹ̀tọ́ nǹkan ẹlẹ́kejì òun náà ní tọ́lọ̀ ṣe léèwọ̀ tí jíjí èèwọ̀ rẹ̀ tó fojú hàn gbangba tá a náà sì mà pípé èèwọ̀ lélẹ́yìn nǹkan ẹlẹ́kẹta òun náà ní nǹkan tó dojú ṣé ẹ̀tọ́ ni àbí ní máa ṣàkíyèsí rẹ̀ nínú ìgbésí ayé nǹkan yìí tọ́ àbí ọ̀tọ̀ nǹkan yìí dá àbí ọ̀dá ètò lójú ọ̀nà pé àfẹ́ lùgbà ọlọ́run ọba ẹlẹ́dàá wa dáadáa la fẹ́ ṣe àfẹ́ ṣàìdá wa òun náà ni pé èsì bá ti ń sú wa lójú nǹkan pàtì ká má rìn sí gbèrígbèrí bẹ̀. anábì sallallahu alaihi wasallam ó ní dá' mā tó ń ṣe ní ìròyìnròyìn pàtì lọ sí di ń ròyìnròyìn. nínú النبي إن الحلال بين وإن الحرام بين وبينهما أمور مشتبهات لا يعلمهن كثير من الناس فمن اتقى الشبهات فقد استبرأ لدينه وعرضه ومن وقع في الشبهات وقع في الحرام كالراعي يرعى حول الحمى يوشك أن يرتع فيه النبي صلى الله عليه وسلم اذا إذا جاء تجد تفجها nítòsí dé ìwọ náà ti fojú hàn láàrin méjèèjì àwọn nǹkan tó dojú sùn yàn ń bẹ láàrin méjèèjì. eléyìí tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wọn ò mọ nípa rẹ̀ bó o sì má kí lọ́yẹ ká ṣe nípa àwọn nǹkan tó dojú sùn yàn yẹn. ti lè sá fún àti ṣubú sínú tó dojú sùn yàn onítàn ó ti wá àlàáfíà fún iyì àti ẹ̀sìn rẹ̀. o ti sọ ẹ̀sìn rẹ o sì ti sọ iyì rẹ amẹ́ríkà ní tọ́ba ti lè ṣubú sínú àwọn nǹkan tó dojú sùn yẹn o ti ṣubú sínú tọ́jú ìwọ̀ ó dàgbà bíi dáradára ni tí sọ pé ọ̀ gbọ́dọ̀ dára wọnú ọgbà yìí má dára wọnú ọgbà yìí ó ló ń gbọ́ àtọ́gbọ́ ìkọ̀gbà nítorí pé di abájọ ni pé ọwọ́ abẹ́rẹ́ sí ní dára ní àyíká ọgbà tí wọ́n ní dídára láyìí kan ọgbà tí wọ́n náà gbọ́dọ̀ dá wọ̀ kò sí tàbí ṣùgbọ́n pé ẹran wọ̀lẹ̀ ẹran ọ̀gbọ́n báyìí tó bá yẹ pé dìnnà dìnnà ibi tó dìnnà sí àyíká ọgbà lọ́ba ti ń dẹran ẹran ò ní ilé gbèrígbèrí ibi tí wọ́n fẹ́ kẹ́ dé ìwọ wọn ń dara nítòsí ibi tí wọ́n ní kọ́ ọmọ dè ẹ̀rọ ọ̀wọ́ ní ibi tí wọ́n ní kọ́ ọmọ dè náà torí ẹ̀ gbogbo ńtọ́lọ́ ń bá ṣe léèwọ̀ ká dínà sí ńtọ́lọ́ kájá nfààní rẹ̀ eléyìí tó dojú sú mi dínà sí gidigidi nítorí tó ọba sọ́nà kò síta ọ padà ṣubú sínú àìdá náà ni. akọ́nàkọ́mọlọ́ ọ̀dọ́ wa wa kálọ̀ mọ̀tílẹ̀ ayé wa tá a wà yí báyìí nǹkan tí ó tàn ní o kò pé ilé ayé òun náà ni nǹkan tá a fojú sùn tá a bá fojú tó sì jẹ́pọ̀ nìkan là bá ń lé wàláhì ó di òmúlẹ̀ mọ́fò ọlọ́ni bal tu'thiruna al-hayata ad-dunya wal-akhiratu khayrun wa abqa ọlọ́run kan fún sẹ̀mí ilé ayé lọ́la ni ṣùgbọ́n sẹ̀mí tọrun òun ló lórí òní ó sì sẹ́kù ọlọ́ni turiduna 'arda ad-dunya wallahu yuridu al-akhirah ẹrù ilé ayé lẹ́yìn wá ẹrù ilé ayé lẹ́ ọ̀run ńlọlọ́wọ́ bá sì ń fẹ́ fún yín torí ẹ̀ ọ̀dọ̀ wọn wà o ọlọ́ni innal ladina la yarjuna liqa'ana wa radu bil hayati dunya wa tuma'annu biha والذين هم عن, عن آياتنا غافلون أولئك مأواهم النار بما كانوا يكسبون lọ́ni dájú àwọn ẹni tí wọ́n rán kan àti pàdé ọlọ́run tí wọ́n sì yọnu sí tẹ̀mí sílé ayé ọkàn wọn sì balẹ̀ sí pẹ̀lú ọlọ́wọ́n bá ní àwọn ẹni tó ṣe wípé ọpọnu fọra jìnnà sí àwọn ayọ̀ ọlọ́run àwọn eléyìí ni iná yóò jẹ ibùpadà sí wọn látàrí ẹni tí wọ́n gbélé ayé wọn sí. ilé ayé dùn púpọ̀ ilé ayé a máa tàyàn jẹ púpọ̀ àwọn nǹkan mèremère wà nú ẹ̀ àwọn nǹkan tí fẹ́ mú ní mọ́lẹ̀ ọ̀pọ̀ nínú ẹ̀ ṣùgbọ́n gbogbo onílàákàyè kò ní jẹ́ kí ilé ayé kó fadùn rẹ̀ tó ń jẹ kò ní jẹ́ kí ilé ayé kó fa àwọn nǹkan mèremère tó ń tà yẹrinyẹrin tó wà nínú rẹ̀ kó fi mọ́ mọ́lẹ̀ níbi àti ṣètò lọ. ilé ayé tó dá ń sọ àwọn nǹkan mèremère wà ń bẹ àwọn tó ń tà yẹrinyẹrin wà ń bẹ gbogbo ẹ̀ ṣètọ́ọ̀nì ló ń bẹ̀rẹ̀ yẹn nítorí tó bá ti lè sọ̀rọ̀ alẹ̀ fún tiẹ̀ bọ́ọ̀nù ẹni tó bá ń ronú àtúbọ̀tán ẹni tó mọ̀ pé sírò ń bẹ ẹni tó mọ̀ pé kọ̀ bẹ̀rẹ̀ ń bì kọ́ parí síbí àlùkìyàmà wà àwọn làwọn ẹni tí máa sọ́ra sí àwọn làwọn ẹni tí máa sọ́wọ́ àwù àwọn làwọn tí máa sọ̀rọ̀ sọ àwọn làwọn tí èsì ṣeré àwọn làwọn tó di tìrọ ọlọ́mú lọ́wọ́ méjèèjì àwọn làwọn tí máa ń tẹ̀lé tàn nàbì Muhammad sallallahu alaihi wasallam ní kọ̀kọ̀ àti ní gbangba. àwọn làwọn ẹni tó sì jẹ́ pé gbogbo ọgbà inú ìpalẹ̀mọ́ wọn wà torí pé a lè ra àárọ̀ ká má a lè ra alẹ́ ká má kò sí wa lólóríire ọlọ́run kò sí àforíjìn fún wa ọlọ́run kò sàmójúkúrò fún wa kó foríjìn wa kíkó tó pa wa kó ṣàánú wa lẹ́yìn ikú wa kó má dojú anabi muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ọ̀nà lọ̀gá wa pátá yányá inú gbogbo nǹkan òun lọ̀gá àwọn olùráyé sá ẹni tó kọ́ wa lẹ́kọ̀ọ́ ńlá bá a ṣe ní sọ̀rọ̀ alẹ̀ fáyé káyé òfin ní wá di nǹkan tó kó bá wa tó ba tiwa jẹ́ ká má gbàgbé ẹ̀ nínú àsọ̀láàtù wa torí pé ọlọ́run àtàwọn mọ̀lẹ́kà rẹ̀ alápọ̀nlé àwọn náà ń ṣe àsọ̀láàtù fún anabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam.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 وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تكن علينا انصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين حسبنا الله سيؤتينا الله من فضله إنا إلى ربنا راغبون ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله الله